alhamdulillah gbọ́dẹ̀ kí ṣe Allah tabaraka wa ta'ala ìmú akáró yí ìròyìn ọjọ́ ní ọgbà al-Qur'an ìròyìn yóò jí máa òjò Ramadan insha Allah wa karim abi aláwọ̀ bí alkayan sáà karatu ọjọ́ bí máa lọ́ka bí karatu wa albarka Qur'an ọjọ́ kí ṣe wọ́n gabara ọjọ́ bí yẹ káàró yí aljanna fardausi àbáyé tó ẹwà kàátà kò náà kò wà lè gbọ́ bá ẹ̀kàrà tó bí i ní ìlà ìṣàláwó sóra kàdéhùn òṣè sóra tó lóòr ẹnìyàn yá gbáyà kùránì wá ìṣàláwó sí hassan alhaji ilẹ̀ àyàyà kwánà ó yá ayà ọgbọ̀ mẹ́ta yẹ́ ọka takọ̀ ustaz imam malam ahmed rabiu domin ya koyi wa bi iznillah aligala dala dala to ọjọ́ fún agbẹ́kọ̀ àti karatun wa ọjọ́ ilé ọjọ́ ní ọjọ́ isi wọ́n gabara gbogbo ọjọ́ àti wọ́n gabara oṣù yóò ní bùlọ́ nìkàlẹ̀ ọjọ́ wọ́wọ́ kan yóò ma ọjọ́ ilé bí àdúgbà wọn àmúkọ́wà àgbà الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته والله عليم حكيم والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم أكبر بارك الله فيك جزاك الله خيرا وعافانا الله إليه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 kamoma tadi dukudu le kedo abom imudi Allah subhanahu wa ta'ala ki ko aroji ibi utitala Ramadan ini ni Ramadan ijo nguyo mela akotu yudu maybe akotu yudu Shaban kwenye amma ala ayi hali shaban na mai kyau shawwal maybe amma dai ado ramadan to duka ma gbé labarin ma oṣù létan tọ́ ìkàràtọ̀ wa sórọ̀tù lóòrò onúgbònúgbò àwọn tó ti kálámà alóbẹ̀ sáàrẹ̀ ni ìnínílẹ́sì 29 Ramadan 1436 èkì àti déédéé paris gregorian calendar ìnínísì July 16 to, uh, 2015 uh, inṣáàlá àyà ẹ̀kọ́nù gbọ́kàdé sáyà 61 òun àti ànàkó 61 on lemi karatuwa a shane da idiya ma ya ji ji lemi sura idai aya lede ki akola right wato gbogbo na ju yom imanu walolan islam ni je bin islam ya ni je bien ẹ̀rọ méjì kò kábẹ̀rẹ̀ wájú ìbí ibi ìtafíàlì ìbí ibi gbéjú èdè bí yóò kà ìfìyàmù méjì ní ẹta bí ẹmẹ́mẹ́mẹ́mẹ́ alè ìyàwó yọ̀nyà bí ní ìsìlámà ní ìgbókẹ́ ma kó dúdú yẹun dẹ́ ẹ̀kọ́ tẹ́tọ́mọ́lá lọ́yìn abúmọ́ wàásù lùkà olùkẹ́ ipá ti ṣe mú olùkà ọ̀rọ̀ yìí lọ́wọ́ olùkà tẹ́ ọ̀kọ̀kọ́rọ́ pẹ́kẹ̀ máa ò yẹun kẹ́ bí àwọ̀yà mú ní ẹ̀wọ́ ọ̀fẹ́ká mọ́tọ̀ skúlù ẹ̀bọ̀ kìí yọ kó kàṣí mọ́tọ̀ kàáyí secondary school ọ̀yẹ́lẹ̀ bí ẹlẹ́ dárí skúlù kọmọ adẹ́kótù yá yóò dá kọmọ àtúnyá yóò skúlù àmọ́lù jẹun jẹun alẹ́kẹ̀wà jẹ ọmọ ya bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ makọ́mọmọdóyẹ ní ẹlẹ́tíyà institution ọgẹ́lẹ̀ àmà bí ẹ̀kà àwọn yọ̀ máa yẹ ọgẹ́lẹ̀ àmọ́lù jẹun bros gimi gari there or half cup here. You have Begu gari. Which soup you have there, please, bros? Eliku. Matthew Telata Bigali. Ọ̀ṣẹ̀ ṣe ibi tẹ́kẹ́ wọ́lá nínú dúk Islam tó wà náà to tó bí i máa náà kìkàlì ní. Àwọn yọ́ ṣe inú àyà náà inẹ̀ injanga nibi nganua ine adini jadini mane dununi ine kono la kone ibe kone kia wono la madini islama ji buki adubano tabi biali islamu dona lemu mano islamu dona lemu man edoma kifu onye ọmọdọ bẹ̀rẹ̀ ibi ebi ìmẹ́kà máa kéṣe adọ́ra aráka ilẹ̀ wọn dọ́mọ rẹ̀ ọ̀nà ọláhun gbé máa rẹ̀ mọ̀mẹ̀rẹ̀ kó lọ́la kó tọ́fíìsì ọ́fíìsì alẹ̀ kó tí stọ́ stọ́ alẹ̀ kó tí àyà àyàtà alẹ̀ ẹwà wá ẹ̀wọ̀n rẹ̀ lẹ́yìn ẹ̀nẹ̀dágbò ẹwà àwọn ọ̀rọ̀ yẹn kàmútegi náà ló yí yàtà alẹ̀ kó máa là ẹ̀yẹ ẹ̀wọ̀n lẹ́bí ìsìlámù fún pàbí gbogbo níbi ẹni ábìbí àkwánu yóò na bá ààyà ẹgbẹ́sàrà dọ̀gbátá dọ̀gbátá ka yí wọ́n ni náyà kí wọ́n ni kùrán dọ̀gbá kalawo yẹ́ ni yá yọ lẹ́gbẹ́ náà mọ̀ látàkùlù àmúwálẹ́kùn bẹ̀rẹ̀kùn bẹ̀rẹ̀bá fílẹ̀ يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة إلا أن تكون تجارة عن تراض منكم وتشاور بينكم ولا تقتلوا أولادكم من إملاق بارك الله فيك أعطيني هذا كمان موضوع الله يعني لا تأكلوا أموالكم بينكم بالباطل أريدك ما ما أتوقع ما يرزقي بيك يمين. أبدا أنا ما يجي أنا رزقي ولا ما bẹ̀rẹ̀ bá pélé lọ́nà aláṣẹ lọ́nà omi gbélé tàbálẹ̀ ọ̀nà ìbìtà ọ̀nà òjì ẹmáyọ́dọ̀ ìyẹ ẹgbọ́ta bèbí ọkọ̀ ọ̀kálẹ̀ àbẹ̀kẹ́ ẹmáyọ́dọ̀ yìí jẹ́ gbọ́ta bíálẹ̀ ayà ìkùrà ánìí agbẹ̀kẹ́ ní yóbi ọkọ̀ ìyẹ àgbàdára mẹ́kí mú tó bìí jẹ́ bright bribery and corruption ojú ẹni mẹ́kúnmẹ́ jọkọ́ ẹnẹlẹ́ jọkọ́ ọ̀rẹ́ àmì àgbàdo ọ̀rẹ́ àmì abálẹ̀ ni ayagidẹ́ ìgbè wà nìyí takami sahabi ìjọba kàkàkùnmẹ́gbọ́ nálẹ̀ máa pẹ́sẹ̀rẹ̀ ayá kùrán ní ma ti gbọ́ ma gbọ́ pọ̀ entertainment òun Hanya alota makanya nya boa kak kama loge nga wona ita ba alota mata ndila na alota maloge wa yen wa yen a bedo be da ma alo aneta so le bedo pe wona yin bedo na lo le sian martin o kara pe do mo yin ngbe ti adi keskia ko jo mini ko ka ko jo akola nga madun ojo do nga madun ẹ ọjọ́ àti nìkú dágbà máa tó ló ń ké dábà yìí gbogbo ẹni kì á ti lẹ́nu tẹ ọ̀hún àkóbò rẹ kí dágbà kí á bà tẹ̀ bí ẹ bá ilé ìṣòwò àbẹ̀rẹ̀yọ ọ̀ṣà lóògbé òun bá wọ̀ òun lẹ́yìn lọ. mi ayé aya weki Qur'ani yoji tamani tode Qur'ani amamu kuyoji mawota no kosa fiki uki odi aya le anareju gide aya le enwo yo mini pa aya iki aya gide ha ukọ kide ohun bu ya no da tu nere da tu taa mboku bu na ya ya ko na uta siri mangoi maomi kuduta ni maele koshe bie bie bie bie bie bie bie bie bie bie bie ko ngoka ya yale tu angwe yale tu ngwe ya nada tu sende kuma ho ele koshe loyo ami sahabi aba maderemo Jesu ati oyi nkan torí lẹ́nu ẹ̀lẹ́ mi jẹ́ àyìnlẹ́ ẹ̀bọ̀. nao katika make ni wewe kama ke wewe bodaruki oji umeka ke ami oto burbutu madudu te qurani mupoko madudu te qurani oganemo madudu te qurani ichogoli madudu te qurani mama ko katutukanya bile kama ka ama madudu ni manyo kumaji

àmì modern idol èkì tó yẹ ọ ìmí àmúdé èkì tẹ modernize yóò yà á ìmí calvary tẹ èkì tẹ modernize calvary tẹ bọ̀mọ́ ọ̀rọ̀ ọ̀mọ́ gbogbo ẹ̀dá calvary tẹ jẹjẹ wọ̀nyí yọ lọ́rọ̀ ọ̀gbọ̀ ẹ̀ ní calvary tẹ àmúnà wọn gbégbó kí islam náà wọ́n ti ṣe dá. bídí àwọn ọmọ tó gbé súnà kó yí ní bídí àwọn ọmọdé súnà lẹ́rù tó lọ́ọ̀ká tó yà nídé pọ̀ tó káwọn ayọ̀nà mọ́lẹ̀ lè dúkì máa kọ̀ọ̀ká tó tó káwọn mọ̀nà kí àmọ́ àkírípẹ̀ mọ́ pàtókà kí máa kọ̀ tó ká níbà ọ̀lá ìṣẹ̀fẹ̀ ní àtẹ́lẹ̀lọ́mù ẹ̀wọ̀n táyì ọ̀dà àtẹ́lẹ̀lọ́mù àti náà táyì ọ̀yà lé táwọn àna ọ̀la di níṣọ́ olùlé lè yíyí táwọn amẹ́ta dá níṣọ́ olùlé lè yíyí táwọn akọ́dọ̀ dáná níṣọ́. ìmọ̀lábalẹ̀ kàfíìtọ̀ kékeré nìkì àdínì islam is very wide kùránì sọ̀tàkàdà ọjọ́ gidimá níbi muhammadu tápamẹ́ abúdókè lẹ́dọ̀gbọ́ lókè dọ̀gbọ́ wa development dókítà bàwẹ́rẹ́ ilẹ̀ ilẹ̀ gbé kùránì tó ń sùn tàbí ìlú àti kúránì láyá gáìdà mọ́nì through elucidation bọ́kọ̀lódà ní àríjú ipò tó ká kìíyà ìjìdìhàn so aláàbí máa nà rẹ́jú dùn wá máa yà 61 ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت آبائكم أو بيوت أمكم أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون Sorry, barakallahu fi. Eh, dagwa kakali gudu, dagwa ta kaya 61 suratul Nur hidayah wani. Aya kama gwada لكن لا تأكلوا أموالكم بينكم بالباطل mẹ́ẹ̀kì mẹ́yà ìjọ àwọn orílẹ̀-èdè tí ọlá mẹ́ni àríṣẹ́ tí ọlá mẹ́gbọ́n mẹ́ni gẹ́rẹ́ àríṣẹ́ tí ó bẹ́ẹ̀kẹ́ ìdì mẹ́ni lọ́nà gbéjú lọ́nà ọ̀ka lọ́nà ìbìdà ṣe yóò yí dánò ṣe dùbò nẹ̀tánò èjì lọ́nà ìbìdà tó lẹ́òdì yíwé lógó ìta bíẹ́ ìsìláàmù èyí bíẹ́ mẹ́ta bíẹ́ mú ìrìnyàn rẹ̀ ayẹ́ alẹ́kì wọ́n nẹ̀ ẹbá àmì sàhábí ma ọlọ́mọ́ bàá bùjẹ́ wọn ra máa tẹ́ mọ́ ọlá máa bà bùjẹ́ wọn bẹ́ẹ̀ kejì máa tẹ́ tàmí ìhùn máa tàmí ní ọlá máa dó akọ́jú àkíní mẹ́jẹ wọn lámẹ́ àgbàdo lọ́ọ́ ní èkì máa pọ̀pà mí lójú ọjọ́ ní máa ní àgbàdo ma ohun ọjọ́ wọ́tẹ̀lé ó tẹ́wọ́n mápa ayà kìdẹ́ yẹ́ni lẹ́nsà alàmà àrọ̀jù ó ẹnẹ́kìtẹ́ náà fẹ́ yú ohun inilẹ́bìn haraj inilẹ́bìn ní nàkàyọ̀ yéhùn todo tún ohun múdá fẹ́ yú èyí yéhùn gánẹ̀ kìnnìkì tipa ipá kí a nù yẹun kìnnìkì tẹ̀sán ti ṣédé ọ̀gbọ́ ẹ̀gbẹ́ kò ló dágbẹ́lẹ́ máa ma ní ìmọ́dábálẹ̀ akẹ́nẹ́gẹ́ yóò máa ganẹ̀ na ìjẹun kí a jẹ èèyàn jẹun yí arúgbó ayọ́ rẹ̀ tọ̀ tó dábálẹ̀ ọjọ́ mi wọ́ lọ́la ọrụ lè rí lè bàrẹ́ yóò ewu ọ̀rẹ́ ṣe ká mọ́ mú rí ọ̀rẹ́ ọ̀ṣẹ̀ gbó ọmọ dánẹ̀ ní ẹnìkẹrẹ ọmọ dánẹ̀ kìtàkìtà táyọ̀ bá yóò nìṣà ayọ́ ìkírú ayọ́ ìjẹ̀bú mgbókẹ́ nẹ́kẹ́rẹ̀ adánẹ̀lẹ̀ aṣùdé ní kí lòlẹ̀ ìwé rẹ̀ aṣùdé jẹ́nẹ̀kì máa nẹ̀ rẹ̀ kà nílẹ̀ yóò so aṣùdé jẹ́nẹ̀kẹ́ rẹ̀ àwọ̀dẹ̀ òun mú yọ kìníkì mítọ̀p kí a nà mú dúmí ọlọ́run wọ́n ti àárọ̀tì abẹ́lẹ́sẹ̀ wọlé alàlùmọ̀rọ̀ ìdè ọ̀rọ̀ jón ẹ̀nà ti sẹ́ náà ọ̀gá dùẹ̀dùẹ̀dùẹ̀dùẹ̀ ọ̀gá ẹ̀dọ̀ àbẹ̀kí sẹ́ náà ọ̀gá hepatitis àbẹ̀kí náà ọ̀gá arthritis àbẹ̀kí náà ọ̀gá gastric ulcer hepatitis b tuberculosis àmọ́ ọ̀gá ọkọ̀ ọkọ̀ kìlẹ̀ yìí. kàmí dọ́kítà àgẹ́jọ́lọ́ ọgọ́ ẹ̀yẹ kò lò ẹjọ́lọ́ ọgọ́ ẹ̀yẹ tó yàn mọ́nà lò ẹjọ́lọ́ ọgọ́ ọgọ́ ẹjọ́gọ́ ìlò ẹjọ́lọ́ mú ẹni ẹlẹ́jẹ̀nẹ́ mítọ̀ kí nà máa ń yọ

ọjọ́ àkọ́nà wọn mílẹ̀ rí ẹlẹ́dùkú màbáríkò àntákùnlù ní bòyòtíkù àwọn bòyòtí àbáríkù abálẹ́gẹ̀ ọjọ́ mílẹ̀ rí mẹ́tẹ́ mẹ́dábà tó yù bàbá mẹ́yà yùyàn oṣù ẹ̀dùjẹ́ èèyàn yàté rẹ̀ ibi onye onwe ohun mú ẹ̀lẹ́rìn àwọn bu yíò ti ń ma ha tíkùn àbẹ̀kẹ́ èèyàn yí ẹmẹ́ àmì ẹmẹ́ mẹ́wàá mẹ́jù jẹun inú lẹ́bìn ẹ̀dábàbí èèyàn yí ẹlẹ́yẹ̀dìwó ọmọ dídí akáàbà ẹ̀pọ̀ ilé jẹ́ wọ́n yí yẹ òun ọmọdé dama ume makuwa watolewe laimoni bwaneka ngaitokelen ekusueroe boeteedoje tojo akunge mele ngidu bamete ugele wallahi ojo matuli miniba ẹ̀yìn alẹ́ àkúnnẹ̀ máa wúdú yálà ọkwánà ọjọ́ náà èyí fáìl máa lè hádà kìtà láàyò rádẹ̀rẹ̀ sọ̀rọ̀rọ̀tàn wà látẹ̀lẹ̀rọ̀tàn ilẹ̀ àhásọ̀rọ̀ ha ọjọ́ káàkiri bá jáhìlì imotagada dugi go takonugun ye hey eh hey ọlọtagada ẹ̀ngà dẹ̀ inú ní ìdú kàtíkì ní kékeré tí yé lélẹ̀ tí ká gbọ́ kàwó mọ́ yẹyún inú ọ̀pápọ̀ lọ́dún ní ìrìdẹ̀ òdò ọjọ́ pápọ̀ jọmọ̀ pápọ̀ wọn mọ́ tó jẹ́ gbàgbàkúgbò ogun kéte amánẹ̀yẹlẹ̀ ní ẹnagbọ́ ẹnagbọ́ tíyàn wájú yóò tó dí entertainment ń wẹ̀ wá wù kẹ́gbọ́ ẹtí ni kó wájú kí náà yàtẹ́ odú odú ọ̀rẹ́ ọlọ́pùnmẹ́ mọ̀nà dúdú lẹ kó wájú kí náà dọ́mú ṣọ́gẹ́lẹ̀ mọ̀nà

agbẹ́kú ó yà mí ọmọ yẹ bàbá mẹ ọ̀nẹ́kẹlẹ́ wọ́n ti àmà ámù ìndọ̀wọ́ wọn ní àmà nìkò kẹ̀yìn ọmọlẹ́ kẹjù yẹun alárúmọ́ mi lè rí jùkọ mẹ́tẹ́ àwọn bu yóò ti àkọwọ́ ẹ̀dẹ̀kùn àwọn bu kẹ̀yìn ó kẹ́wàá wájú mọ́ jẹun inì lèzìn magánìkò àwọn yóò tí àkọ́ẹ̀lìkò àfẹ́kọ́ yàmọ́ máyé iye mẹ́ bókẹ̀lẹ̀ màánà ó yàmọ́ mẹ́yìn ẹjọ́ náà máa mẹ́lẹ̀ àyàwó rí dáté tó ẹ tó ẹ ẹ ò ṣe kápálẹ̀ tàbí pílẹ̀tì tó ọmọ gbáyún ẹ olùgbẹ́mọ̀ àmàdókà rẹ̀ tá ọwọ́ àmàdókòtá tọ̀mí ní kí wà nìkẹ́ mẹ́tọ́gbà mẹ́wọ̀n yẹ̀wọ̀n ibò tọ́wọ́n kó jẹ ó yà mọ́ mẹ́yìn mẹ́ àkọ́wà àmọ́ mẹ́yìn mẹ́ ìní lẹ́bìn àwọn bò yóò ti kọ́ lẹ́tìkù abẹ kó yà mọ́ mẹ́yìn mẹ́ gbogbo rẹ̀ ìní lẹ́bìn ìyà tètè lẹ́nu àwọn màmẹ́lẹ́ tó mọ̀ fàtẹ́ àwọ̀ abẹ́kẹ́ nẹ́gbàmí gẹ̀dẹ̀ òkòlòmẹ́ lóyún ọwọ́ nàmí gèdè stọ́ọ̀ mẹ́ lóyún ọwọ́ kíde yóò tọ́wọ́ mẹ́ ó núwé wìn ọmọ ìgbèrà nìtí ọ ìtẹ́mọ̀ nìtí ìskúlù dúwé mi mẹ́un má gbẹ̀gbẹ̀ ẹ̀tọ́ á sì kàrà tó dàmá olùlọ́mà ló gbà kẹ́ gbogèdè yìí mú lẹ́yìn òjò àwọn bólẹ́gì tọ́dà dẹ́gẹ̀dùmọ́ mẹ́ni ẹni mẹ́wọ̀n mẹ́jìgede èyí mẹ́yìn ọwọ́ lẹ̀ ẹun kìí yé èyí rẹ̀ ẹ̀dẹ́ mẹ́jẹ̀ gbọ́ oúnjẹ́ máa gbọ́ àkójù gómi rẹ̀ kì jẹ́ inìlébìn àfìdí ọkù àgbẹ̀ká mọ̀nùkúmẹ́ nàìjíríkó àmọ́nùkúmẹ́ bí ìlẹ̀jà mọ̀nùkúmẹ́ ikú mẹ́mẹ́ wọ́wá mẹ́ tọ́lá nà ọ́ kùmẹ̀jẹun yóò jà máa kùmẹ̀jẹun àbẹ̀ká mẹ́ẹ̀ẹ́ ọ̀rọ̀ mẹ́kẹun dàmájí tó to ní lẹ́bìn ọjọ́ mẹ́lẹ̀ lẹ́dù pọ̀tẹ́ bókọjọ́ tó rí apapọ̀ jákádò ẹ̀yìn jà máa jẹun ẹni lẹ́bìn máa wà rọ̀lá kẹ́bí ẹni mẹ́rá nìkó ọjọ́ akékèdè ń bo kùmà ṣòkò tó dáa ya كيانه لا تأكلوا أموالكم بينكم بالباطل أما مما يكون كم ولا كم بك يمجر لوني بيتان وهذا قصيا يوريس كله كيجي أمنا مجر حرام ọ̀gẹ̀dẹ̀ mẹ́jà náà kádà lè òun tẹ́lẹ̀ pàmẹ̀ ìpa òun àlùjẹun ìkàgbẹ́ brand la nùgbà wà wà wà yẹ wà a kó olùkà wà kọ́kọ́ yẹ dá yẹ tí a kó olùkà máa tẹ́ra kìí tì ka rí ìwọ́n ma tẹ́ra kìí ìwọ́n họ́ wa máa tẹ́ra kìí tì ìwọ́n mi nasiba duki kẹrẹbẹ arizikì ẹ ẹmúgbàkọ wọn méjì ọkọ ẹkẹ pẹtẹlẹ máyà oyin máa káwọn kó lọ gbáà ẹnu yín yín èkó olùkọ duki ti yẹ pé náà ma ọ gbé bẹ ẹnu yín báńkì bó báńkì ẹwọn tó kọ lọgẹ kẹrẹbẹ wọ òbí ẹni wọ ọpá kìkiri kẹ oyẹ kí ti gbé ẹ jẹ. mbọ́gẹ́lẹ̀ ẹ̀fọ́ akáàkámà tó yẹ ọkọ̀ papò ìmọ̀ ànàmúdó yẹ ní bọ́gẹ́lẹ̀ wọn yẹ akáàkámà yẹ wọn yẹ bọ́gẹ́lẹ̀ alẹ́màjí àmájì àwọn ọ̀pápọ̀ wọn àpèbú mú pàdé wọn mú gbárí ọ̀pápọ̀ ẹ̀rúlẹ̀ ọmọnàmú yẹ wọn adórílẹ̀ tó kókè mẹ́ ẹ̀nà dọ́ráhùn ẹ̀mdọ́ráhùn bàbù mgbe bàbù ń bẹ́ màtórí àgìdẹ̀ mọ́jù jẹun oyù mọ́jù jẹun oyùbó kìnnà ọkọ̀ màtẹ̀ múlà inú wa lọ́la náà mà ní inú ilé ìbí dúnmú má ọjọ́ ní ilé ìbí dúbà mátẹ́ ọ̀làkàkà yìí mẹ̀mẹ̀

ma fataro mna jeno vi ma fataro mna jeno vi misunderstand ya mona wa gwadie kumale mele tiki etini lolo edugi na patara pa wa de mu eta e mo do lu un abona rato yo gele ma obe abu am am ma go ka to yo ri de ma ko yile bo to gele ma go ka to ke go match correct ole man kuma ma ko yo ko wa a correct ola o ya di direction wa o ya di instruction wa ona ko ya ka le rode be bo goro gelen o ka ti se go for entertainment to le me lo ko ka tu be bo nbo ka wi go meji ayo qur'an ni gbele ka ma na ayo ati ayo ni le ka ododo o ẹnẹ̀kì wé àwọn bí àjárí ó ní gúnmọ̀ ụmụ ilẹ̀pọ̀ sáfọ́nùkọ̀ kàtúndé entertainment yíya kì má ṣe ya decoration kàmùkọ́lọ́ àjẹníyà onúgbẹ̀wà ní àkáyín lọ máa kàbí tí ó gbókayọ́ ọgbà gidi àgidi àkàyẹ dọ́yọ́ náà ó agbèrè ká ọ̀dọ̀dọ̀ ẹni gbóhùn òǹgù jálè lè kó dè òǹdọ́wọ́ òǹgù máa ka máa lè pa káfíríkè wọn náà jẹ́ apalapala apala continuation ayẹ́ jẹ́ ẹ̀ngàlá ọ̀nà kan wọ́n tọ́gbátá ليس عليكم جناح ليس, ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا من هي يوغا نجدي إنامي أما كي أو ما كي communicable disease ها by superstitutional belief belief is superstitution أنا دوكي نهاية أولي ẹjẹun kún àkànyà kẹrẹbẹ́ ẹnẹ́jì nọ̀gọ́gọ́ ẹjẹun kún ọ̀gọ́ lànà tìrànfà yàwó kẹrẹbẹ́ islam mọ́là lẹ́dù dàrú mẹ̀gáníkù islam ṣe dọ́la communicable disease islam ń dùdà ó ẹ̀yà gó ẹ̀ àwọn ọ̀gọ̀ àbúrò ìgbè islam pàmì dọ́kítọ̀ ma yá ẹ̀rẹ̀ ìtọ́ máa yọ́ máa ti di bẹ́tì ìdágọ́kí ìtẹ̀ndá náà kí gánkọ̀ gá kọ́ na nẹ̀yí ìmẹ́nà gá kọ́mọ̀mù hospital ẹnẹ́gì àgbà náà dé yú tọ̀ yánú òkùnkùn àwọn náà na na dé ìbàkú kọ́lẹ̀ kí a tẹ̀rẹ̀ntìfà ọlọ́run ọ̀gá táàkì wá òun pa mo máa yẹn òun máa yẹn òun máa yẹ ọ̀dà mọ́dábò láhùn pa mo máa pa máa yún pa mo yàwó mẹ́ta ìmọ̀ alẹ́dà mo jáde kéde o a máa yún inú yẹun máa wọ́n gbàkọ́ lọ wọn bí ìyàn adú yóò máa yóò yìí why not tí àfúdọ̀ ìmúdá lẹ́gà mi ní òkà ibà ọ̀tíáká ọ̀bọ̀ lẹ dúk àmàdúkọ̀ iná galẹ̀ ìmúdá lẹ́kì dẹ́ igbó àbí dọ́kítọ̀ yìí ọ̀tíáká mà lẹ́ dúdúkọ̀ iná galẹ̀ torí ìdíkọ̀ ma ọgbẹ̀ ẹ̀ǹkẹ̀dọ́ tó tupò ẹ̀ǹkẹ̀wẹ̀ dún ma ọ̀nà kí tẹ̀lẹ́rú mmadụ ọhụrụ mmadụ wee yẹ tuberculosis na yẹ ma rọ miti mẹgbẹlu idewu nagi na nna pọtọpọtọpọtọpọtọ ẹgbà wọn dé wọn dọkọ yẹra nani ya adé detect kàkí tb dọla wọn ilẹ gbogbo èkì pa pa pa ya ni eh? léèsà aléìkùn jùlọ ọ̀hún inú gbálọ́lá ọmọmẹ́n inú ilébì ọmọmẹ́n inú ọ̀gá ọmọmẹ́n inú ìhàyè ọmọmẹ́n àǹtà àkúlù jẹ̀mí àn kúmẹ̀ dàmá mẹ́yẹun dàmá papọ̀ ní àwọn àṣìtàtà àbẹ̀kẹ́ nẹ́nẹ̀ẹ́kì dákẹ́kẹ́ àyẹ́wò yà ní lébì ní angagidai ini topic yao musamma e sahihi bukhari ini topic yao musamma e sahihi muslim kimamu al-bukhari kiki headline ngami topic yao topic kigbe sahihi bukhari ba lugu topic urud al-mumrar yanoga ewa pini ugo mama nogan kakina badugi mẹ́gbẹ̀ believe lẹ́nu ẹni buhari umẹ́tọ̀ ẹni bí ọ̀gá kí àdọ́lẹ̀ ní ẹni àkómù ẹni yóò dúdú tó nọ́gá lọ ya ní pàkóyà gbòhùn àkókò so ay ay eh, ni ni lewin idianan dabo ko karatu ka jele gude ikata lugo eh go ko ya ko la lugo ay moti gini ke ni tawafuna alaikum cha moti gini ke tin ojo ko la man o bala kame bi do mi un kin mo ani bi na do mi bala mo go ya continue ne bi shalola me he o bala ani bi ani eh, ini lewin inna

tọ̀gbogbo ìgbọ̀n ànàbàlá ọ̀dọ̀ mọ́ mi àtọ̀gá ọkọ̀ ìwọ̀n tó aláwọ̀kí máa nẹ̀rẹ́ jódó wà so an takulu eh jami'an aw ashtata ini lere ni ma ko yida ma yeda ma pa ko le abekene na na date no gbe un wajele do there is permissibility in islam permissibility un ke wazi nafsi alquran o ma do yode ma yo yida ni table ana na ni serving plate un ana na ni serving plate un ki ado jujeun amma olaka ka o me gide e eh, eh, ka mimale mi ebo nda inklinto kuma tupu to kara moja iti a kini o neki take precaution shi a mi doktor akemne kichogori kedo ohun baba iyo ne nike koga viva ehn ile ka koga viva obda ya mi doktor eleba ami malemi udama ami malemi masi je musamman ọgbọ́n jẹ́ rádìtọ́tù alẹ́rin islamiyya bẹ́ amma ojú ọ̀lẹ́ lẹ́nà mọ̀dábù bẹ̀tọ̀ ìmìnà gbogbo bẹ́ tó ìdí àgbàdo ilé ma ma gbà gbọ́tú gbé ẹkọ̀lọ̀ rọ́jà ẹ́ ngbọ̀ lédú pàtó ká rọ́jà ma jẹ́ ma lè bọ́ dàyà mi dọ́kítọ̀ ẹ̀yìn kàmi dọ́kítọ̀ kà ma jẹ́ ma lè bọ́ iyekumaliole todule madodagwayane ọdaje gwayane ka gị iyi dukpe enye nọ ya mee ogo ọga sickle cell anemia ọga bibi nche ebi ekwebi ọnụbelele ha inyonwụla ma umenụla mee ọkọkịta ss ihe nọ ya ss ee eh? aleki as ya yon yon lọ́gẹ́ àgbàmí dọ́kítọ̀ kàdẹ́ ma lè fi instruction ní ma ọ̀nà dúkìá yá nọ yà onúbìlẹ̀ dúkìá yá nọ kọ́ ma test ma ṣe hiv test ìṣẹ́ ọkọ̀ dẹ́dẹ́ ma ń di positive tak ma nọ la ọ̀dẹ́dẹ́ ma ń di negative ọwọ́ ẹ̀dẹ́ ka ń di negative ma dábọ̀ lọ́pọ̀ ma ọkọ̀ kìá tẹ́lẹ̀ lọ́mọ mẹ́ gbé àyìnkì náà dẹ́ mẹ́rin tí gbàmí dọ́kítọ̀ mmegbede mmanamani ìjìkọ́lá máa lóòrò àbẹ̀kúmẹ́nìká jẹ́ rọ́bì pọ́pìlì alẹ́mì ìsìlámi màṣẹ̀jọ́ làlábálẹ̀ mú àmọ́dà lẹ́wọ́n tó dùgbé wàyánẹ̀gẹ̀ sí àkí à contradict ọ̀làyé yóò dùdú inú nàránà ọ̀làyé kó èé dábọ́ máa yọ ọ̀làkàkọ̀ náà láàbá ìdúró ogun social interaction na mọ́nẹ̀ ma yí interact bá mi já ilé àmì máa lẹ̀mí bó ma interact gbogbo kì máa ṣàpapà gbogbo ti christian gbogbo ti a máa tóde ma ń kíni ma ma ka ideology àdí ní mẹ́gẹ́ ọ̀dà ìmọ̀gá bá dí ní mẹ́ka ee wó yà tó màdún wá dẹ́ but originally believe am that day but still way out àmì dọ́kítọ̀ ń dà kábáyì ọ́ dìráìvà anúmọ́tò kábáyì àmìdà àlegèlè náà báyìí but originally ẹ̀rùn yíká àmìdà belief ìyàdí níwà ẹ̀tẹ̀ ìṣòyóyí ní èkè social interaction ọmọ àdúgbò wọn ọmọ mọ̀má contradict ọlámà yọ́tàbálẹ̀ níbi ẹ̀lẹ́ni màgánìkó amọ̀láyé ní wùyànà ìnàmọ́ta ẹ̀dà pẹ̀dúkọ̀ kó na kọ̀ǹsọ́ọ̀tù kó na wà kámọ̀lá pé wọn káàkà ojú ọ̀là jẹ́rẹ̀ dábẹ́nà kí zọ́ọ̀dùl mahad fi àádẹ́yìn khairi al-ibad dábòlì tàbí taisirul aziz al-hamid dábòlì tàbí alkoholul mufid alkoholul mufid sharihi fathul majid e ufaimin lọ́nà yí káàkà ìbáhàrùn lẹ́wọ̀n jẹ́

tọ́ tọ́ra bá rẹ̀ èyí àkúmẹ̀jẹ̀ ọ̀dà má ìsẹ̀pàmìt ikọ̀ ọ̀dà má ẹnẹ̀nẹ̀ kí yéhun ìyàbí ẹnẹ̀ àmà mẹ́kọ̀ ibẹ̀ kàníbi múdà tó ń wà kó ẹ̀dẹ̀ ní kìkà ní permissibility abágẹ̀dẹ̀ ẹ̀yà díìnì ìsìláàmà حدثنا يزيد ابن عبد ربه حدثنا الوليد ابن مسلم عن وحشي ابن الحرب عن أبيه عن جده أن رجلا قال للنبي صلى الله عليه وسلم إنا نأكل ولا نفق ولا نشبع أنك أدرقته هو نبيه يأنه نتوجه أجي جمجي بده أكي ويوكم أنا أقول ذلك porque con ella te mando como no que yo ni nada ahora no que yo ni tal eh. a mí acuerdo con el medio yo me di correcto mi mamá sí pero ya se va me da que yo me nada Hola, que ni no va ni diré. Ahora que nada ni bien ni la anda con ta con una mutafarriqin. Me vi me llevo yo yo yo le mẹ́kọ́ ọ̀dàmá ń gbájẹ ọ̀dàmá ní wọn níbi ẹni ìjì tẹ́mì rú àdàtọ̀ àmìkò mẹ́rù yíò jẹ mẹ́kọ́ ìgbádàmá kúmẹ̀ jẹ mẹ́ayẹ jẹ wọ́n kúrà símàláàgì ààrẹ mẹ́ àgbógbó ọjọ́ mẹ́ àti bísmìlá ilé ìdí ọ̀dábálẹ́bà yorùbá lẹ́kùn fi hì aláwọ̀ àdàgbẹ̀rẹ̀ kàfí jẹun lẹ́wọ̀n mẹ́ màgáàlì kó ahmad volume 3 page 501 lẹ́gbàánà àlàyébó abẹ́lẹ́gẹ̀ ìmọ̀wéwì sunan abidahuda by ibn majah من حديث وليد ابن مسلم قد روى ابن ماجه أيضا من حديث عمرو ابن دينار القارماني عن سالم عن عبيد عن عمرو بن عاص عن رسول الله صلى الله عليه وسلم أنه قال أما بوك نبي أكا instruction يا نبي تدون عليه even though ki permissibility ilẹ̀ nìna kí jẹun kì ṣẹ̀dọ́mù nnukwa inilewide ọjọ́ ni tọ́ ìjìdẹ́ hidaya ka níbi àdúnwà rẹ̀ kúlù jẹ́mí àwọn wọ́lá tafarraku mẹ́jẹun dàmá mẹ́kúnmẹ́ dẹ́rùn-ún mẹ́kọ́ yìí dàmọ́ mẹ́jẹun pé ó gbá kéde fẹ́ iná ìbẹ̀rọ̀ kẹta mẹ́ àjàmáà alberka ìṣẹ̀dẹ́pamọ́jà alberka dẹ́pẹ̀wé ìṣẹ̀dẹ́pamọ́jà tó ìyàwó jẹ́ makọ́ ń bá dàmákùn ẹ̀jẹ̀ súnà níbi ọlẹ́wọ̀n jù mẹ́rin ìyàwó ọjà lẹ́ màtínìkí ànàmọ́dà kò mẹ́rin lè kọ́ tí ọmọ ẹ̀jẹ̀ ń dàmákùn àníbi ẹni kó máa yẹ̀lẹ̀ ìkà ẹ̀yù jẹun ẹbù lọ́gbẹ́ ẹ̀dọ́ tọ́gbé kejì àdùmọ́ọ̀bùn ẹ̀dọ́ tọ́gbé kejì ajẹ́lógbó jẹun kì kima nílé mi kò jẹun kì tọ́wọ́ ọjọ́ kì tọ́wọ́ kó kà máa bù kì máa ti bù máa bù nàlánìkó dúbínú ẹlẹ́ẹ̀dẹ́ ọ̀pá ẹ́ mángó ẹ̀yà ẹ̀lẹ́rìn kàmẹ́rà balẹ̀ ẹnikẹ́dọ̀ ọyán pẹ́ àmì psychology mẹ́rin jẹ́ ọkọ̀ máa yẹ orin máa bọ́gbọ́n ìyá wọn máa lẹ́kọ́ ọ̀nà yóò bí yóò kí a déjú bọ́gbọ́n ní tẹ́mú yá mú náà ríjú tẹ́mú òkò náà ni yà dọ̀gá ọ̀fẹ́lẹ̀ mi mọ́tọ̀ omi psychology islamic psychology tó lẹ ọmọ mi ajẹun mẹ́ka ń kí bọ́gbọ́n ìdọ̀ tó yí pátá yá wà lè nàrá nìkó ẹ̀yù jẹun ẹ̀mọ́lá àpókò ẹ̀pá máa jẹun ìsìláàmù akọ́ wa lẹ́tẹ̀bí ojojojojo gọ́ọ̀nà gbogbo láàjù jẹun iná náà kàtọ́mọ́ kàmí ajẹun yìí mẹ́ ẹ̀mdàlẹ̀ tó yà òjùbó kàkẹ́jì ní jẹun gẹ́lẹ̀ mamọ́ tàbí jẹun lẹ́tẹ́ ẹ̀gà kéjì akéjì ajù jẹun kìí ṣe ó bó báà ọmọ ẹ̀lẹ́ papòyà àyàyà lù papòyà kádó ọmọ ẹ̀lẹ́ àyàyà lù yìí amẹ́ríkà là ayé ọbẹ̀ lẹ̀ ẹnẹ̀dẹ̀ ayé ọbẹ̀ lẹ̀ jẹ́ lé ọmọ ẹ̀ ẹ̀jì jẹun àtàmà ọ̀ọ̀jẹ̀ rí dátí ọ̀jẹ̀ ẹ̀tẹ́nẹ̀kẹ̀ gbéjú kẹni tẹ́rbí àyà dìínì ẹ̀nà kéjà nẹ̀ bókò ọ̀pá máa yá jẹun àdógbè abụbọ ọgwụ ịlajele trai mbegi na kiri, ịwụma ma mụ ụjọ ịwụma ọ na ụma je ebe a ubele na kọpiri ụjọ ịwụma gị tụọ ọba nwa ma ụna mụ ụjọ ụlọigbo mọjọ bụ m na-atala ọga ìyọtọ ìyọnatali ọjọdalẹ nwa ma ịma gbọgbà jùlọ kápá mi bẹẹmi ìlú ọgẹlà bẹẹ mẹrin ọgẹ́lẹ̀ ẹ̀kọ́ mọ̀nà ajé ọmọ yẹ̀dá pí ọ̀rọ̀ ẹmọ́ ọpa kókó tó yí ọ̀rọ̀ dọ̀rọ̀ pí ọ̀yẹ̀dá ríúbírí mbẹ́ẹ̀kù bàjọ́ papọ̀ ọgẹ́lẹ̀ máa jẹ yìí abẹ́kẹ́ ọ̀yẹ̀ kọ́dá gidigbo náwọ́ ẹmọ́ ọ̀yẹ̀dùn lójú ọmọ ọgọ́gìdẹ̀

ẹ̀rẹ̀ ẹ̀yẹ́ náà mọ̀nà kí ìhọ́ ìrì ẹ̀nà bí islam kọ́jọba ìṣẹ́gbìtì kí tẹun ma họ́ ìrì ma kí hùn hmm? hùn hmm? mẹ́ta akọ́nà ọgbọ́n máa yẹ̀wọ̀n ló múnà náà wọ́n pàákì tínú yẹn á yẹ mẹ́jọ́ mẹ́lú káṣẹ́ ìgẹ̀dẹ́bà ní méjì mẹ́rẹ́ máa yà náà yẹ wọn lò àmẹ́gbogbo àlàjọ gílẹ̀ mẹ́jọkùnú yẹ náà yẹ ìyàjí tírọ́nà pọ́m èkéjì yẹ lẹ́ ẹ̀pẹ̀lẹ́ Ayáṣẹ́ ọ̀rọ̀.

yaji wacha kalai ugbakaje gubo woka guo abugbanga eto nga dubete ya mbiko ngiyele gomore mbiko adiyele gomore mo awu ba ye mi wuni gubo guo la mi ya ngbele dubu mana yi ama chesu yi ba nẹ́bí ọjọ́ ẹnẹgìnàdínì ọ̀lọ́gẹ́lẹ́ ọ̀lẹ́ ìṣàgúnyàbó kàtìbí kọ́ọ̀ṣọ́ ọ̀kà kàmágìnà ọ̀la mamá wọlé máa lọ́la níbà wọ́kẹ́yà blame ma nù Africa peoples and cultures amẹ́mẹ̀gbà school higher institution náà ti training ma ní Africa people and culture Mountain Wave Africa Peoples and Culture. Kazini Oya Nedu, Amici Du, or ethnic group. Na na na na. Enwere keji ẹlẹ́ẹ̀dẹ́ ogbe mẹ́yìn ìdìbò vóòkà ẹ̀rìn ẹ̀nà jí ogbe mà. Ẹlà ìgbìkìdẹ́ yìí, ẹ ò yẹ ẹyọ ẹ̀nà gálàkà ẹ̀ngọ́dàbí yẹ odúkú dàmákú ẹ̀gẹ̀ náà ẹ̀là bùtá kìdá ẹ̀nẹ́ka olíkì ayọ́ àwọn alónátà ẹ̀là bùtá ọlá ẹ̀là kèlé kìdá yìí ṣẹ́rùn kan dúmú ẹ̀pá mọ̀ amínewú mbó french káàdé òṣùgbò mọ̀mí kékeré kẹ̀kẹ̀lé múyún kẹ̀mú dáhùn kẹ̀mú òkolo kọ́tọ́pọ̀ ilé ole ka mana na ụja mene ka ịladụ kpọwọ ka m dudago atoli ṅụrụ ilewu fresh agbari ŋmala yi adika de lɛ nbo bɛ nbo akele ma lɛ gbadza yi awo akele. mbogele working africa people and culture gbapwe higher institution ẹn ma kẹ́ ọmọlẹ̀ alóyèdè ma ń dún wẹ́rẹ́ tó ń dà ma ẹ̀jì bẹ́ẹ̀ lọ́gẹ́lẹ̀ ní ẹ̀yí ẹ̀dọ̀ ìyẹ̀dọ̀ ma tẹ́jú gidi ma

àmì ìwárí máa mi ìdẹ́lẹ̀ lé ọjọ́ pa mi èmi jẹ́ráàmà wọ́n ìpẹ̀lẹ̀ ìtàlí pàtòtò ìjà lórí ẹ̀mí ìrà ẹmẹ́ka ìpẹ̀lẹ̀ ìtàlí ìyànà rẹ̀ rẹ̀ ìkọjọ́ ìwọ́n ti gẹ̀ ẹ̀wọ̀n ọgbẹ́ni ẹlẹ́dù gógì ajẹ́ yìí ẹ̀yìn ìyẹnẹ̀má ní àdúmọ̀dún bóhùn ọjọ́gí máa nà rí yóò dánwọ́ ọmọ̀nà tẹ́rí bí ọlọ́run jẹ́ fẹ́ìzẹ́ẹ̀dẹ́ ọlọ́tún bò yóò فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون very much àyètẹ́ or òtọ́nà instruction ọ̀wọ́n wá wà kókò ọjọ́ rẹ̀ kàdé ní fẹ́ ìdájá haltun boyotan jẹun mẹ́dábà tí yí dúbà fasallimu ala anfusikum àmì àmẹ́gbẹ́ náà di sallama wọn hello ude ya kankankankankankan na dábà wíyí dágún assalamu alaikum èyí ìtòjú ojú ní ọgbọ̀n akáwọn ọ̀bìànumọ́ ọmọ ayé ọ̀lẹ́ kìdó ọ̀bìànumọ́ ilẹ̀ ẹ́ ń gbé ilẹ̀ ọjọ́ ni يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها الله يعني أمر مدي إيمان وجب

ìṣòkò ìṣàmẹ̀nú yín ṣòkò ìṣàmẹ̀ká àwọn amẹ́yí èyí èyí kọ ìyàwó ẹdẹ́ tí èyí ẹ̀dẹ́ mọ́kílẹ̀ tọ̀ wọn yóò ní mẹ́dábà mọ́lọ̀ mọ́kùnrin gbọ́wọ̀ bọ́ ní bí àmì ń di gbogbo ní dédé olólòlòlò ọyẹ ẹlẹ àmọmọ ẹlẹ àmọ ayú ẹlẹ àmọ àlùmọ ayèrè ẹlẹ ẹ kí ìjábọ ọmọ ọmọkùnrin fẹfẹlẹmọ ẹlẹ àǹfóṣìkò mẹna àgbẹsọlámà ọlá mẹ kípa wọn ma ọmọ kípa wọn àtà ọkọ kípa wọn yà ọyà kípa wọn kọ aṣọwọ kípa wọn kékeré àfáà mẹdábà tí èyí mẹ́tẹ̀rẹ̀ bọ́lá mẹ́ mẹ́nà àdí sálọ́mà wọ́lá mẹ́ sálọ́mà gidẹ́ yìí òun tẹ̀síyẹ̀tẹ̀ mìírìndìlá ó wà ní sí rígi wọ́pù ọjọ́ lóbàárọ̀ tẹ̀tẹ̀rẹ̀ ó wà yẹn bẹ́rẹ̀ká yóò gbẹ̀kọ́gbẹ̀kọ́ ọlẹ́wìn sí lọ yé bàtà ní ó wà ìdádé ọlẹ́wìn àwọn ti kó ọjọ́ rẹ̀ mẹ̀gbá jẹ́tẹ̀ sálámà bá mẹ̀gbá jẹ́tẹ̀ fún sálámà ipá tẹ̀ iye pẹ̀tẹ́lì mọ̀lá fọ́sẹ̀kùn tẹ̀ iye tẹ̀ iye tẹ̀mí ríndìlá ugwa ni ṣe kúgbọ́ yọ́kùnmẹ́lú bọ́lá mẹ́ hàtàmà amọ́mọ́lẹ̀ yẹna sálámà ó yọ́kọ́lá máa yá dùgbọ́n àmọ́lẹ̀ yẹna ẹ̀yà dùgbọ́n máa wà سلام قولا من رب رحيم ọjọ́ kí a kà náà kàkí sálámà tó wà káwọ́ lẹ́wà nígidẹ̀ ìnigà kọ́ kọ́mọ́kọ́ tó wé lọ́wọ́ àwọn àmì kọ́ ọlọ́bà tọ́ọ́jọ́ olúgbọ̀nùgbò yá yá dùgbọ̀ náà máa dùn omi ìkàwọ̀ ilẹ̀ àti ilẹ̀ sálámù kọ́lá nkọ̀lẹ̀ sálámà akẹrẹ̀kọ́ mọ̀dún a mọ́ àlàkó olúgbọ̀mọ̀ àwọn ọdọ́gbọ̀ àwọn àmì mú mi ni a mọ́ àdọ́gbọ̀ àwọn má salamun alaykum bima sabartum fani'ma uqbad dar salamun alaykum bima sabartum hmm. ilẹ̀ tí ó wà dọ́mọ̀ ìtàn ti gbé ó ويدخلون عليهم الملائكة ويقولون السلام عليكم وثيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم سلام عليكم طبتم فدخلوها خالدين مما الجنة ما شاهد مع ربا والبنى الجنة تقمع لغا والبنى الجنة لإيه ليه مالغمون وفتحت أبوابها مالغمون الجنة بتاو ممن أما لأكوك جمال وهم سلام عليكم سلام عليكم طبتم كأمه جيداتي ما أولي اللي فدخلوها ما دبت الجنة كده ما اللي تبوا خالدين àṣíkò wà mọ́mọ́ àmà ẹ̀kọ́ mọ́ adúwà mọ́mọ́ àríyànà sálámà ó wà kọjú adúwà mọ́mọ́ àríyànà sálámà ó wà kọjú àwọn aka yẹ́nà mẹ́ mẹ́ni yímẹ́ ní dúmẹ̀ mẹ́dábà ó wà nìṣe mẹ́rìndínlá tó wà yọ ojúṣe mẹ́rẹ́mọ́ yìí kì kú wọ ọjọ́ kọjọ́ dáhùn mẹ́rẹ̀ mo bá rọ́kàtà ó wà yá àlùbáràkà lọ yìí bàtà ó wà yìí dáadí yẹ mẹ́mẹ́lẹ̀ ohun ìṣẹ́ ọjọ́ dáhùn mẹ́ mẹ́rànlẹ́bó láì ní igbó kìí sàpé sọ́lọ́mà ṣe bí ti kó àkàyàn tí wà pàdé mọ̀ wọ́n ní yóò kòlọ́ ẹ̀nà dẹ́gbà ó kòlọ́ ẹ̀nà pé sọ́lọ́mà máa bò rẹ̀ káàmẹ́ ẹ̀nà púpọ̀ tó dá oyin kìí sọ́lọ́mà máa dúlé rẹ̀ ó kọ́má àbálẹ̀ kọ́má sọ́lọ́mà ẹ̀nà kàrí kéjì àti asọ́lọ́mà aláìkùm ládàá ìṣẹ̀kwá owó àti wàlékún sàlámù ọ̀rọ̀ àmàtòláyé ọmọrọ̀ta tó wà níbi ẹni ládógú ọjọ́ kí máa lẹ́rẹ̀ jùlọ wọn náà كذلك يبين الله لكم الآيات أبلغ الله عبده تجد يعدى دوما وتجد يومه أبلغ الله عدى يوم تجد يومه لعلكم تعقلون kí jẹ́ mọ́mdà máa náà kiri tó dábálẹ̀ ìwá sheikh mujahid almajir abdullahi bin abbas yẹni ìzá da kọ́ntà almasjida tí ó gẹ́nà dùn àdábà tí masala jẹ́ ojọ́ fẹ́kúl salamun ala rasulillah assalamu ala rasulillah وإذا دخلت على أهلك أعدم فيك كما يقام يجو فسلم عليهم أكي سلم دوما وإذا دخلت بيتا ليس فيه أحد أعدب فيه ما تكن دودي إلا نبا فقل إيهوا أبكي إيهوا أنت كده السلام علينا وعلى عباد الله الصالحين أنت شيخ مجاهد كده اللي في تفسير الرد الأذهان إلى معاني القرآن شيخ أبو بكر محمود بني ìmọ́ra ilẹ̀ ìdíwá mọ́lẹ̀ ẹmọ́gi afẹ́r yégi wọ́n wá ń gbàmọ́ ní yé lélẹ̀ àtòrí sọfìránì sórí pàmà almáyèrò almáyèrò ó gàmọ́ dọ́kí abdulkarim aljawd aljazari gbogbo mujahidi pọ́gẹ̀ إذا دخلت بيتا ليس فيه أحد دبوي كان دوما دمون فقول بسم الله والحمد لله السلام علينا من ربنا السلام علينا وعلى عباد الله الصالحين مجاهد في الدين ونعفر كثير دبوي كنا مدمون صلى الله عليه وسلم àmì máa lè ní ma nà bí réjú ẹrù kìí àlò lẹ̀ tí bí bí láì dé sánàkó rẹ̀ dáàmà àdíṣẹ́ àníbi ẹni ẹ̀yà dókú oúnjẹ ẹ̀kí bísmìlá tẹ́wàkẹ́ẹ̀tọ́ alàlá wọlé àṣáwọlá wọlé àkọwọ́ta ìlàbìlá mẹ́ni na torúgbó dúó sí rí ọwọ́ èyí dúkmàtíra rẹ̀ kí ìyà dúkmàtíra àdúwẹ́rẹ́tẹ̀ náà jẹ́ dákẹ́kú èyí ló rí wà ẹ̀mí ẹ̀yà rẹ̀ ló pàgẹ́mì àmì gbogbo rẹ̀ mẹ́mẹ́ mọ́ alẹ́ ìyà dọ̀wọ́ máa dọ́ àtorúgbọ́ ẹ̀mọ́ adọ́gà torúgbọ́ àmẹ́mà diabolical attack yekuma do ataki we imda manifest dan imda anya do halo kan yeyo na anya manifest unganya ni hayi to bismillah tawakkaltu ala allah wala hawla wala quwwata illa billah yike katake do yeba amu wala lo pare eh anadaba weyi bismillah wala jana وبسم الله خرجنا وعلى الله ربنا توكلنا تابع تابد الرزاب ويني السلام علينا وعلى عباد الله الصالحين أتربو يكي سيجو على ما بيتو ما يتربو دخل يالو كيانا كيانا بابوه أما ميلا تبابيرو tọ́lùmọ́ ẹ̀tọ́rọ̀bọ̀ kó yí polówó yí wa ẹ̀rọ ìyàwó abẹ́lẹ̀ gbogbo ẹgbẹ̀ ni abẹ́lẹ̀ kíkọ́ pẹ̀lẹ́ tẹ́mítẹ̀mí ní mú bàmí àdúgbò ọ̀yẹ̀má wẹ̀rẹ̀ òun ẹwà náà mẹ́mọ́ yẹ̀rọ̀ gbọ́dọ̀ náà ọyẹ wọn kí wọn kí sálọ kíkọ láyé ẹgbẹ́ tí ń gbé jẹmọ má tọrọ bọdún tẹ òbí kó yí polówó àmọ́ nínú ẹgbẹ́ kí sá màmá káà ọgẹnẹ jìlẹ kí á gbèdé ẹtẹ wò kí á ti iṣẹ ọlọ ọlá wa dìde o bàbá jìlẹ ẹdẹ o tẹ. Anas ibn Malik dabal kiwa a musnad eh إمام البزار مسند أنا وقال آه، الحافظ أبو بكر البزاري ما جسناد حديثه في أثر كوا يعني حدثنا محمد بن المثنى حدثنا عبيد بن أبي عمران الجواني عن أبيه عن عنس قال أوصاني النبي صلى الله عليه وآله وسلم بخمس خصال أنس ابن مالك صحاب جليل صحابي أنه جمع بقوة بقوة بدون أقرار يانا نبي أنه جمعني يعدب إني جمع كوكتاني فأما أمامي أنا أود أن نبي أنه mẹ́rin òbí kan níbi kú ilẹ̀ ẹ̀bà inú ọjọ́ tó ká nẹ́sì mọ́nà ọjọ́ kí àárọ̀ lọ́rí ẹni ọjọ́ dúkì wọn kò lóté òyà wọn adájánú náà nìbí iná kàmù náà tẹ́jú mọ̀ náà gẹ́jú wọn ní àkúnà tó gbẹ́jú tòdó ìwẹ̀dà níbi kìnnà ìmọ́lẹ̀ níbi àbájọ ní kọ̀là níbi lẹ́àgbẹ́dù omi àkúnà tó gbẹ́jú Anas bin Malik Anas bin Malik ní mọ̀tọ́ ìtìní yíyún rọ̀mẹ̀fọ́ dáhà níbi náà ọ̀dọ́ ọ̀dọ́ mẹ́wàá

mema palma hivi kiriki ama waruji ona hii tena hawala dividelen alma jiri atasubitelen ya tena holan ona hii kiriki palma jiri kiriki waruji odome wakali mwi yen kanedi dibemile agbele malagele ani ibe ka ne bidin ni dɛ yanni asibiru iwudu a alo la tse kpɛkɔ yezidi fi umurika yuzek fi umurika ma bɔwɔ tɔra yɛ kɛ gbani yɛ anu yagbo o ne dugu ne yagbo a ko ne anu yagbo ɛ kawo fɔ yen atsɔ ka to o dɔ atsɔ ka nẹ́sì ẹ̀kọ̀ ọjọ́ àti ìsàjá àyẹ̀lẹ̀wọ́n láyẹ̀ sáàtọrún na sáàdán wọ láyẹ̀ sọ́gbẹ̀wọ́n kẹ́lù gbọ́rọ̀ ni ó yà lẹ́kọ́ aṣọ́kàtò yọ rẹ̀ ikọ́ rẹ̀ pé ó jà ṣọ̀kàtò pẹ́mì lójú ọkọ̀ oyi yẹ gbódọ́mọ ka níbi ànálòkà ń wa náà níbi bèbí oyé agbọ́n ane kìdẹ́ ìtìkì ánẹ̀t kìdẹ́ níbi bèbí oyé agbọ́n yọ kẹ́ẹ̀mọ́ oyé agbọ́n pọ́pọ́ ẹ̀lẹ́dún rẹ̀ àníbi tó náà wà pé ní ayẹyọ nẹjọ níbùdó ní níbù ánẹ̀ nínú ẹnẹ̀ mà bí ó kí àdóyé agbọ́n wọn nẹ̀rẹ̀ ṣàlárò kí àdóyé ọyọ́ dídé tɔ yọ kó wọn tó bi ma ìjẹ́ jàbẹ̀ríyẹ̀ ti ebi oyé agbóka níbi bí hàn ẹ̀sẹ̀ bọ́nà máàlìkì àmì sàábé mẹ́sàábé tí ó yẹlẹ̀ hàn ẹ̀sẹ̀ bọ́nà máàlìkì ó yìlẹ̀ tó má lè papò ọdọ́ dèrí kayọ́dọ́ gún ìdáyọ̀ ráyìn mẹ́gbẹ́ ọkà níbi kàwọ́ ẹ̀nà àlọ́ rẹ̀ tọ́ra ẹ̀rẹ̀ kẹ́yìn ojú agbó wọ́sẹ́lẹ̀m mẹ́lẹ̀dìdà mìí ọmọdé ẹni tó kò ẹgbọ́n dé ẹdí sálámà àwọn ìyàmọ́ ìyà ní tukù fẹ́rù àtàná àtòká àmúkọ́lẹ̀ ìyàwó ìyàwó ìníbìrì kìtì ẹ̀kẹta wọ ìzàdàkà tí ó gẹ̀ẹ́dẹ́ bà tí yóò jẹ fọ́sẹ́lìm alẹ́ àlíká ẹni àti sọ́lámà náà bó ẹ yẹ fúrò káìrọ̀ bẹ̀jíkà àlèyé ẹ̀yàn àmì ẹ̀yàn ọlọ́ra yàáyẹ wéwé bẹ yí ẹ má wọ́sọ́lì sọ́látà dùhà ẹ̀ náà dùhà fọ́ ìnà ohun ọwọ́ dùhé ṣe bá madara dàbí abọ́jọ́ ọ̀wọ̀ kàmàjáde ṣọ́wọ́ bíra ẹlẹ́mú kóbi àti dàbí abọ́jọ́ ìdí skúlì dé ó tẹ̀lú àtọ̀ àwọn tẹ́ẹ̀sì ń àbẹ̀kọ́ election ṣàgọ́ mẹ́wọ́ èdè àgọ́ mẹ́la ìdí màtàlàjà sọ̀rọ̀ sọ̀rọ̀tùtù ha ìgbókàdọ́mọ school campus ṣe license ìgbìjìnàmà òmìnira mi license òmìnira mi liberation liberation of prostitute òtòtò dó òtọ́mọ̀kì music bill yánmẹ́yìn gbàgbé off-cake sáńsẹ̀tì lé jimjimjimjimi kó lámá ní ìjọ agbó àti music èrò yìí ràn gbogbo àwọn ní ti alice paget jẹ́ yìí èmi kìí dẹ́ anibi ẹni ẹkí náà tọwọ́ bọ̀ ha ẹni o jẹ́ fọ iná ha sọlá pẹ̀lú àwọ̀dé sọlá tó àwọ̀dé ọ̀wọ̀ yẹ àmàrà abọ́jọ́ rẹ̀ kọ̀bílẹ̀ kàwé ìdọ́gba ń wọ ẹni ń wọ ẹ̀kẹ́dẹ́ wọ anẹ́sì gbọ́dọ̀ máa rẹ̀ ẹni wọ́n kà wọ́n yẹ yẹ́rọ omi àmọ́ àrìmọ́tẹ́ ìgíní ẹ̀dọ̀ ọkọ̀ ọ́tà àmọ̀tẹ̀kì náà la ní àmọ̀tẹ̀kì ní ṣe tẹ́lẹ̀ kí amórí dùpọ̀ túmọ̀ àbí anúmọ̀lẹ́ mẹ́dàgbọ́jà ní anímọ̀tọ̀ kékeré lé àmọ̀tẹ̀kì ní ilé ẹ̀mà náà bọ́ọ̀lù máa rọ lọ́ọ̀kà máa rọ kìdá dẹ́rẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lókùnmọ́dọ́gálọ́ ẹ̀ mọ́nàgẹ̀lẹ́ ẹ̀dì ìfẹ̀hòdíyà fẹ́yà Lodi lungu iye rosari ànàkẹ́ ti kìtẹ́ lóńgò ànàkẹ́ kẹ́nù kẹ́kọ̀ọ́ dín ní àtàmà àtẹ́jà kọ́ọ̀tẹ̀ mà náà yà wá tí ma nẹ́bẹ̀ máa wà rápẹ́ yọ́nà èèmà ní ti bẹ́tẹ̀ ní ẹ̀mọ́má yìí òdíyà ẹ̀mà náà yà jáde mà náà yà dáwọ́ express tírí ilé ní ló tírí ilé ní wá mà náà yà ayọ̀ ìtúrù yálẹ̀ àmọ́ ẹ̀mọ́tò láti ulo duki dogbe wa dere do automatic brake yi fia nye bo ta na na homa oye ma de dom peke peke peke peke peke peke peke ta yin awa wo gbọ́fọ̀nà kẹ̀dá tẹ̀lé mọ́tò kì yọ mọ́tò mú ìṣọ̀wọ́ wọ́n ma náà yẹn ma jálẹ̀ e mọ́tò mú ma yálẹ̀ ma bá fún mọ́ra lè sájọ́lò àmágẹ́ta àwọn ẹ̀kàkí afuan ilé náà dún iná na náà dún ogẹ́lẹ̀ máa tẹ̀sọ̀ máa láàrù wọ́n náà jáde wọ́n ibẹ̀ wọn ló wọ́n ayọ̀ lé tààrọ abájọ ilẹ̀ afẹ́tìmọ̀ jọ ọmọ yìí máa rèrè ẹ̀yọ ẹ̀ ní ẹ̀bẹ̀tẹ̀málì mẹ́lí tó dáhùn ibi bá àmọ́tọ́ lẹ́yọ ní àmọ́ mọ̀làdá mọ́mọ̀lá ní ọlọ́mọ́tẹ́gí náà bẹ̀tẹ̀má dọ́wọ́ mọ́ èmi yẹn ni a anẹ́sìn ìràhàmì sọ̀rìhà wọ́wọ́ kiri kẹbíra abóògì tẹ́kùn mi rọ̀fọ̀kọ́ ìyẹ́ ọmọ ìyáma ẹ̀yẹ múdà ògbókè alẹ́gbẹ̀ gómi àjẹ́nà ìránìkó ọlọ́ọ̀kí má nà rẹ̀ dúdú wọn àti ẹ̀kì kò ṣẹjọ́ yìí ìmígidẹ́ ìrànlẹ̀ kàdé àlejò wọn kàdé bí ṣe pa lẹ́yìn bíláàjì ọ̀nà òbíjú máa àìdọ̀jẹ́ àmúdọ̀wánì wọn á tẹ̀lẹ̀ bírèkì baraki aleya iri sinkojo moji arutomu ame kichara ko katute meran ibili atuwe pale kijome ora tukusole me kwajani tukusole me lujani belente iya jeji ti ogele ni inya gbẹ̀rún aléliò ní tó wéye lè kábi ìzìnì lára akùkà ní ọkọ̀tà ní aléliò ní tó wéye lè inṣáàlá wàsàlẹ́mù aléikún ورحمة الله وبركاته Ẹ̀dì ìjẹ̀kalẹ́ mọ́ ti gínú lóògbò, màádù ojú. Múdù, màádù dúlẹ́ èyí wọn tọ́mọ́ nà pẹ́rọ ní ògùdù lẹ àrẹ̀bí múdù lẹ́bí ẹgbẹ́ ohun màádù màrùn náà náà jọ lákàáyì. Ṣọ́wọ́n amale bi ẹ̀pọ̀ máa gbà kẹ́ẹ̀dẹ́ lójọ máa dédé o màmá bí bí ní tàbí mú tòkó ọmọ yóò lọ́dọ́jọ́ lẹ́yẹ̀ rí kẹ́ẹ̀dọ́jọ́ lẹ́yẹ̀ múdù lẹ́nà lójú ma pàpò ṣàkàdọ́ àtàlẹ̀ múdù mẹ́lẹ̀ sọ ìkà rẹ̀ òye lẹ́mdọ́ mẹ́bà ẹni ìdéwò lọ máàlẹ̀ ní ẹ̀bà ágbà kẹ́ẹ̀dẹ́ lójọ máa dìde نعم eléde mímọ àrọdọ mọ ìṣòro ìṣòro ní ẹdí ẹlẹrẹ lọ mo gbá òkè tó yẹ ọgbẹ wọn ẹwọ ọgbẹ nígbàgbọ wàdúrà wọn.

السلام عليكم وعليكم السلام lẹ́lẹ́ ní bẹ́ ọgbọ̀kùnrin mọ́lá ṣùwádìí gbogbo àbúgbò gbogbo kété pẹ̀lú àjùjẹ́ gbogbo alùmọ̀tọ́mọ́ ilẹ̀ tọ́mọ́ ilẹ̀ Eh, ọjọ́ mẹ́ta agbúgbò ka, mgbe ilẹ̀ wẹ̀kúgbò gidọmọ mẹ́tọ̀ ma yí ìyẹ́ ẹ̀jẹ̀ ọ̀gẹ́lẹ̀ kàmọ̀ ya tó lè lálẹ́ lálẹ́ lẹ́ ń dákí iṣẹ́ lẹ́kẹ̀ dókòlò yàrin rẹ̀ nù bẹ́ẹ̀kù ẹ̀pá mọ̀ ná wọn la la kò máa jẹ mẹ́ dára nílẹ̀ jẹun máa awa ma walidana ya ma adreje na ki wo je mo gele ma do le je ka wo na hele je ba am je ba ni na ka ki jo so to ma rai ka ko ne hele je ba o ne hele je e ba ele ẹ̀rọ̀dìmáyọ̀ ni ebíẹ́ bí ìbára bí ebi ebi òmáyọ̀ ni ya ibo imani wọn àwọn tó kí fún fi imani kí fún ìwò ṣùgbẹ́lẹ́ olórí máa jẹ́ na ìṣàdàbí tó mọ̀ mọ̀ ìnùbó ka kọ́ máa ṣe ní èjì ọdọ́ ìwọ́n ti àpá máa gẹ̀ ìnùbó ka kọ́ máa jẹ́ na lẹ́yìn ìyàwó sọmọ àpá máa pojú gẹ̀ ni jọkí mọ́kún jẹ́nẹ́tò fẹ́rẹ́ osman ojú ọkọ̀ ka àwọn àkúta ní ọ̀gá ọkọ̀ mẹ̀síbà yóò kọ́ ọjọ́ kí òjijì rọ àmàlà àkókè nàkàyà ọmọ nàkàyà ọ̀gá nàkàyà ọlá ojú kí má gbàdọ̀ bẹ òun tẹ́ wọn àmàlà ọ̀pọ̀ àpọ̀ àmẹ́ mẹ̀sídẹ̀lẹ́ èdè karatu kàyà ṣe ojú kí n gbé tọ́lá lóhùn ojú kí àìlè ilé ní karatu lẹ́tí ọmọ ìtí ọmọ ìtí wọn lọ́kùnrin وارزق اهلها واجعل خاتمها ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما واجعلنا للمتقين اماما ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا انك انت العفو تحب العفو فاعف عنا يا ذا الجلال والاكرام اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربيانا صغيرا كثيرا اللهم يا ربنا آمنا في أوطاننا أمن المسلمين جميعا في أوطانهم جميعا اللهم يا ربنا علم بين قلوبنا على محبتك ومرضاتك يا ذا الجلال والإكرام وصل اللهم على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى على النبي الكريم الله